lẹ́ẹ̀kan sí i wọ́n ti ní kí wọ́n dá Trinity ọkùnrin aláwàdà orí ẹ̀rọ ayélujára padà sọ́gbà ẹ̀wọ̀n o lónìí Tuesday gan ni wọ́n pàṣẹ kí wọ́n tún lọ sọ́sẹ̀wọ̀n ní Agodi nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ alájọ ti sọ pé kí Maruf Abdullahi ẹni táwọn èèyàn túmọ̀ sí Trinity guy ó padà sí Agodi Correctional Center látàrí pé ó bá ọmọ kékeré ṣeré tí kò tọ́ bẹ́ẹ̀ ọmọ ọ̀hún kò ju ọmọ ọdún mẹ́wàá péré lọ o ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún yìí ni wọn yóò tún dá a padà síwájú adájọ́ alájọ́ P.O. Adétúyìbí ló pàṣẹ kí wọn lọ tọ́jú Abdullahi ọmọ ọdún mọ́kànlélọ́gbọ̀n náà sí ọgbà ẹ̀wọ̀n o títí di ìparí oṣù kẹjọ ọdún yìí yàtọ̀ sí trinity yìí àwọn òbí ọmọ ọ̀hún Isiaka Ahmed ẹni ogójì ọdún àti ìyàwó ẹ̀ Rafiatu Ahmed ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n náà wà ní àhámọ́ ìjọba o wọn jọ ń jẹ̀wà ní Agodi báyìí ni bí eré bíi àwàlà ló ṣe kinní ọ̀hún òun òun ló bá di ọ̀rọ̀ sí i lọ́rùn bẹ́ẹ̀ lẹ́ni tí wọ́n lọ já sí ọgbà ẹ̀wọ̀n ìyá àgànkù ni wọ́n sọ pé kọ́kọ́ lọ fi pamọ́ sí níbi tí ó ti ṣe ọdún iléyà ní báyìí alága sọ pé ọgbà ẹ̀wọ̀n Agodi ni kí wọ́n tún wàá lọ o níbi tí yóò tún wà fún oṣù kan ó lé dáadáa kí wọ́n tó tún gbé wá sí ilé ẹjọ́ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún twenty two gan ni wọ́n sọ pé Trinity gbé fídíò ọ̀hún jáde o ìyẹn fídíò tó kó báyìí níbi tó ti ń béèrè kọ́lọ̀ nǹkan ọmọkùnrin lọ́wọ́ ọmọ ọdún mẹ́wàá péré orúkọ mi ò tí ì yí padà àkànbí sóní the great náà lórúkọ mi ẹni tó fọlọ́dùmarè ṣe bàbá jésù kristi ni fi ṣọ̀nkú èmi mọ̀ ni mo fi ṣe gàrántò ayé mi wá gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wa Alore TV gbọ́ mi lẹ́nu méjì méjì lọ́lọ́run dá gbogbo nǹkan ó dá àárọ̀ ó dá ọ̀sán ó dá ọkùnrin ó dá obìnrin ó dá òkè ó dá ilẹ̀ ó dá òkùnkùn ó wá dá ìmọ́lẹ̀ ọjọ́ ló dá sọ́run ìgbà ló dá sáyé iṣẹ́ wá rí tó dá sáyé fáwọn ènìyàn yẹn ó wá pín sí mẹ́ta lọ́gbọ̀gba ó pè kan nígbà àárọ̀ ìgbà ọ̀sán àti ìgbà alẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àti gbogbo ẹ̀yin tẹ́ ń láìkẹ́ tẹ́ ń bá mi ṣẹ́ ẹ̀yẹn ìgbà àárọ̀ yín ìgbà ọ̀sán yín ìgbà alẹ́ yín lórí Alore TV wò mí Kazeem ìgbà yín ọ̀hárọ̀ ọ̀sán yín kò ní bàjẹ́ lágbára ọlọ́run ìgbà wọn ò ní bàjẹ́. Alóore TV Alóore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé.